ẹni yìí ní ṣé àwọn lè lo orí àparò orí orí àparò orí àparò yes orí àparò orí àparò wọ́n sáwọn lè lo fi ṣe oògùn gẹ́gẹ́ bí ọmọ kékeré tí ó tọmọ ọdún méjì sí mẹ́ta tí ọmọ kékeré tó ti pọmọ ọdún méjì àbí mẹ́ta tí ó wá lè rìn tán wá fáwọn ní àwọn nǹkan ìpé lò ìpé lò atari

a fi atare kun pẹ̀lú oníyèmíyè ẹ dákun kí n ṣe rí àwọn ipa rẹ̀. orí ìkaró ẹyẹ kan jẹ bẹ́ẹ̀ ẹnu ẹ mọ dà gẹ́gẹ́ bí ẹnu pẹ́pẹ́yẹ báyìí halali ni. nítorí pé alákọ̀ọ́kọ́ jíjẹ àparò fún wa tẹ kíní ọ̀tọ̀ àbí gbogbo tó bá ti tọ́ ó tọ́ láti fi ṣe òsàn ohun tá ń pè lóògùn tẹ́lẹ̀ ẹ̀ tẹ́tírìbà ni ẹ̀sìpẹ́rímẹ́ǹtì ni ọkàn jẹ́ pé experiment yẹn ọ̀bọ̀dọ̀ kó sínú ohun tó jẹ́ èèwọ̀ torí pé kò lọ́fọ̀ pípé nínú inú ohun tó wọ́n ní kún lòyìn àbí na bákan náà àrí nǹkan kan tó jẹ́ nǹkan èèwọ̀ ní tààgbúdọ̀ lò kò sí mẹ́ fún eléyìí òun tún ṣe pé wọ́n ní kó mú bí ìṣe pé kó fi wẹ̀ eléyìí báyìí nínú àgbọ́yé ohun tá à ń pè ní ìtọ́jú kò sí ohun tó burú mẹ́ wallahu ta'ala a'lam wa a'lam kò fi nìkan yàtọ̀ sí ọ̀sẹ̀ premier ọ̀sẹ̀ lọ́t ṣe mọ̀ fáwọn kankan lọ́ papà bẹ̀mù ẹ̀dáhùn kò fún bí kan yàtọ̀ sí ọ̀sẹ̀ tá ń pè ní dúrú ṣò ẹ̀rì fáwọn kankan lọ́ papọ̀ gírìsìlì so àti kìníkan àti kìníkan so ìyẹn nìkan ní wo sì béèrè ní pé ẹ̀dákùn sars ǹjẹ́ ilé ìlú ọ̀sẹ̀ lọ́t àbí ò lè lò láti fi wẹ̀ sàlèlò premier sàlèlò premier kù làbá lè lò láti fi wẹ̀ mo rò pé ọjọ́ bó ti jẹ́ ṣùgbọ́n tó bá ti jẹ́ pé àwọn nǹkan yẹn ní ọ̀fọ̀ nú àbí gẹ́rẹ́ ni wọ́n fi sáwọn abú sójú rẹ̀ hàn eléyàn tọ́ àbí yọ́ gba ọ̀nà idán kan ṣiṣẹ́ mo ti sọ́rí gẹ́gẹ́ bí ẹni tó lóun ní ògùn jẹ̀dí tó dájú ẹni tí díẹ̀ máa ń yọ tó bá ti parí ẹbù yẹn tán tó bá ti yàgbẹ́ tí díẹ̀ yọ yóò kàn bu ẹbù yẹn sórí ìgbẹ́ni tó ti yà tó ti kú òmìnbẹ̀ ìdí ọba wọlé kò ní mu ẹbù yẹn o kò ní firẹ́nu dí o orí ìgbẹ́ni ó bù sí ìdí ó sì lọ wọlé lọ ọ̀nà ẹgbẹ́ nìyẹn mo rò pé ọ̀nà ìjẹ́ nìyẹn tó bá jẹ́ kí wọ́n kó fi fọ ẹnu dnc ẹni kò ní tako yẹn wallahu ta'ala àná. ṣé mo fẹ́ béèrè béèrè kan tí a bá mú orí ẹyẹ kàró tá a wá fi atari kún pẹ̀lú oníyèmíyè ẹ dákun kí n ṣe rí àwọn ipa rẹ̀. orí kàró ẹyẹ kan ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹnu ẹ mọ́ dà gẹ́gẹ́ bí ẹnu pẹ́pẹ́yẹ báyìí halali ni halali ni tẹ tẹ bá mú orí kàró yẹn pẹ̀lú ewé kí ló pé. ewé oníyèmíye. oníyèmíye sórí ẹyẹ kàró yẹn kò í ṣe ẹran abìjà sọ́wárí gbígbàdúrà kẹ́ńbẹ́ lára ẹyẹ kàró ni kí n tún fún ọlọ́kẹ́ ìyẹn ẹ lè lò fún ìsọ̀yè fáwọn ọmọ làákà yìí wọ́n mọ̀ sí kí ni ọmọ asín. ẹ̀sọ́ di ẹ lọ́ ẹ̀sọ́ di pàwọ́dà ẹ̀hún mọ̀ fẹ́ gbọ́ náà ni sọ́wárí orí ìkàrò yẹn tó bá wá mu tó wá mú ewé òmọ̀ pẹ̀lú atarete ikun tó lọ tó sọ di pàwọ́dà tó o bá fi ń bọ́ ojú rẹ̀ ọmọ rí ohun tí ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ òun làwọn bàbá àjọ òun pè ní àgbélémọ̀ kí mo pè àgbélémọ̀ halali ni àmọ́ kí n gbé sítòsí èyí tí ó ṣe kí ni tí ó yí ọ sórí akọ aláǹgá tó wá ń ṣe ráì tó wá ń ṣe ráì yẹn ó mọ́ àwọn kan pè ní alam alam tó máa ṣubú báyìí ẹ lè fi ṣèwòsàn fáwọn ọmọ yín torí àìn ṣọ táwọn bá inú bẹ ó pé bó ti máa ń sórí yẹn tó bá ń ju lóko ẹ òkò yẹn ò ní ba ṣó tó á mú alam yẹn orí ẹ yẹn tó wá fi oṣù tẹ kún pẹ̀lú àríkíṣẹ́gì àtàtàrí tó sọ́ di powder tó bá lò ó lè fọṣẹ kó. nítorí àìnù kọmọ mọ fi wẹ̀ o lè mọ wípé aláǹgbá bóyá ẹ̀yin lẹ́yìn ẹ jẹ́ ń bì yìí aláǹgbá ẹsẹ̀ ẹranko àbìjà kò sínú àwọn ẹranko tí Kùránì ṣàlàyé pé ẹ mọ̀ jẹ ẹ̀yin lẹ́yìn ẹ jẹ́ torí ẹ kórìíra àwọn ọ̀rìn mi àwọn ọ̀rìn ẹ̀mí ń bẹ tó jẹ́ ìrìn Islam tó jẹ́ pé àwọn ń jẹ́ o lè lo kò fi wá ìwòsàn fáwọn ọmọ ẹ torí kíni torí àìnù tó ń aṣọ àjẹdá níbi Muhammad. Eh, àdísì yìí àpé olójú ogun tí yẹn mọ ń ṣe o àwọn ogun tó bá jọ ewé àtegbò àtàwọn kẹkọọ kẹtọ jọ mọ́ halal là ń sọ bá má ń anabi ni ya lọ. ẹ eh, Ọlọ́run anabi ni mo pè é yẹn rúṣì o. Eh, ẹ sọ ogbó. fàyínà lọ́lọ́m yàda àdá an ilá wàdà aláwọ̀ ṣìfà bá ní kò sí ìrìn bẹ fún yẹn láyé tí ò lóògùn náà. aw qala dawa'an illa da'an wahidan. Allahu Akbar gbogbo orin àìsàn kọ̀ọ̀kan báyìí ló ní oògùn tiẹ̀ tó o bá mọ̀ àràfà má àràfà o àwọn tó mọ̀ mọ̀ àwọn tí ó sì mọ̀ mọ̀ ilá kìnnì. illa da'an wahidan. nǹkan ayọ̀kẹ́ náà ni olóògùn naam. kọ́lí ya Rasulullah. wọ́n ní kí ni tí olóògùn ó ń ṣe ọlọ́. màmá uwa. naam kí ni. kọ́lá lè arọ̀m. ohun tí olóògùn ló gbó ẹ mọ̀ tẹ àwọn èèyàn o àbá ọ̀yọ́ ẹ mọ́ ti àwọn èèyàn o ẹ mọ́ ti àwọn èèyàn o ogun bẹ ṣéwù kí mo wí ogun wà tí ń ṣiṣẹ́ àmọ́ gbogbo ogun tó bá ti jẹ́ ọmọ jẹ́ halali asalaamualeykum warahmatulahi wabarakatu.